بسم الله الرحمن الرحيم ويسألونك عن المحيط قل هو أذى فاعتزلوا النساء في المحيط ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم ربكم أنا شئتم وقدموا لأنفسكم واتقوا الله واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن نساؤكم حرث لكم فاقتلوا حرثكم أنا شئتم وقدموا لأنفسكم واتقوا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا فأتون من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين وقدموا لأنفسكم واتقوا الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله أقبل يفعل الله سبحانه وتعالى يا مسلمين الحمد لله أترى عليكم كرات جرفان النبي صلى الله عليه وسلم أن ترات بما جاك يفمقوا الله سبحانه وتعالى بني سليكون كيان النبي بني سليكون لاري àti àwọn aráalé àti sọ̀hábà rẹ̀ jáwa náà wà náà tọ́ kẹ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam, sallam lọ́jọ́ gbẹdẹ alikiyama téèyàn ò lè sàgbàǹgbà pọ̀ ńlọ́wọ́ kan àbípò kan àbọ́mọ kan lónìí láti fi gbára àwọn lẹ́m̀bì ìyá Allah subhanahu wa ta'ala àfi kéèyàn pàdé rẹ̀ pẹ̀lú kàtọ́ mọ́kùnbí ẹbọ àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́mọdé àṣàbọ̀ pàdé rẹ̀ àfi kéèyàn pàdé rẹ̀ pẹ̀lú kàtọ́ mọ́kùnbí wa mànàfíkì àti nìfàkùlẹ̀ amẹ́lẹ́wà akọ́dí mọ́sàásùmí àti ìmbẹ̀wò jẹ́ àpàdé rẹ̀ bíkọ́líbi sẹ́lẹ̀m pẹ̀lú ọkàn ẹ̀mí tọ́mọ́kù níbi ẹbọ tọ́mọ́kù níbi ìwà ọ̀gbẹ́yẹ ajọ́kọ̀sẹ̀rẹ̀ bẹ̀ kíyèsí wa o ní táwọn wí jáde lẹ́nu àmánà ni títẹ̀lé rẹ̀ jí ọ̀rọ̀ ń fáwọn náà o mọ́jà wà nù ẹni tọ́jẹ́ pé ní tí ó máa sọ ìyọ́ yàtọ̀ sí tí ó máa ṣe àbí tí ó náà máa ṣe ìyọ́ yàtọ̀ sí tí ó máa sọ àájẹ́ àmọ̀ ọ̀gá orin ni mọ́jà ní kọ̀ọ̀kan wa mọ́jà agbẹ̀bẹ̀dúró fún wájú rẹ o ní intanet bá fílẹ̀ tàbí wá gbọ́ Allah subhanahu wa ta'ala mẹ́sà bánigbọ́jú bí a ṣe ń fẹ́ lọ ní ìjẹjọ́ à ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ìdájọ́ tó ní bá ṣe pẹ̀lú in tí èmú àwọn obìnrin náà yẹn bí idhnillahi al-wahid al-qahhar a fẹ́ gbìyànjú káárín síwájú dáadáa lẹ́nì tó kó lè jẹ́ pé a lè gbìyànjú láti parí akamul haid lẹ́nìí tá a bá tiẹ̀ parí rẹ̀ tíntín pátápátá ní tí ó kù tàbí kárí parí àkọ́kọ́ a ti sọ̀rọ̀ nípa haidọ̀ obìnrin tí ó mẹ́sẹ̀tì rí láyé kí ni ìdájọ́ náà lórí àti sàlàyé ẹ̀ ṣùgbọ́n alistihaba kó náà bá dàrú tí Allah subhanahu wa ta'ala bá fi ẹ̀jẹ̀ àwọ́ọ̀dà tó fi sí àdánwò fún obìnrin ìdájọ́ mẹ́ta lòun ni gbogbo àwọn àhàdíth tó wá lórí rẹ̀ ń wọnú ara wọn ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ó ti sàánú ẹ̀sìn pípọ̀ pẹ̀lú àwọn èèyàn kan tó ọpọlọ wọn nù tó sí ọpọlọ yẹn ní àjọ fún odidi tí àwọn sáà ń ṣe tó mú wá ọsàn fún ní àgbọ́yé wọ́n wá ń jọ gbọ́ àwọn àhàdíìfì síra wọn ìdájọ́ mẹ́ta lóbìnrin ní kámọ́dọ̀rọ̀ aláàmù tó bá yẹ pé ó ti ń ṣe haidori kó tó di pé alásọ̀tara wá fi àdánwò yìí kan ṣùgbọ́n ẹni tí èsì haidori ìdájọ́ mélòó wọn ni ìdájọ́ méjì á kílẹ̀ rẹ̀ nísìn ìdàtúlẹ̀ tìlmọ́ra àwọn ìdàtúhìdọ̀t ìlmọ́ra tí Allah subhanahu wa ta'ala bá ní kéjì àwọ́dà kọ́ máa dà lára obìnrin tó sì ti ń ṣe àládà ìtẹ́lẹ̀ ìdájọ́ mẹ́ta lónìí ìdájọ́ àkọ́kọ́ náà ni déédéé ìgbà tí máa ṣe lóṣù tẹ̀lẹ́hùn kọ́ máa fi jókòó jọba ní o jọba fà ní o ò ní kó mú jọ haidọ̀ rẹ̀ ìlú àrẹ́jà ní ojúmọ́ gbogbo oṣù ní fi rẹ́jẹ eléyìí ni jásà sálàm ti ń sọ wípé tàháyà bí ẹ̀ẹ́ lára oníjẹ́rù sam sọ wípé ijilisi kọ́tọ̀rọ̀ máa ká ní ti àdátùkì tàbísùkì ìgbésí àkọ́kọ́ nu tóbìnrin bá jẹ́ tó ní àlàádà tẹ́lẹ̀ jọ́mẹ́fà ni jọ́mẹ́fà ni jọ́márùn ni jọ́mẹ́rin ni tí alọ́sàn bá fi àdánwò ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà kan yọ́ máa jókòó ọjọ́ rẹ̀ tẹ́lẹ̀ àtàsìkò tí máa ń bọ́ sínú oṣù kò lọ tó bá wá jẹ́ wípé obìnrin kọ̀ mọ́jọ́ mọ́ ọjọ́ dàrú mọ́ lọ́wọ́ ìgbà ní ọ̀sẹ̀ ìtìkọ́rù ìlà tẹ̀míyìz ìgbésẹ̀ ìpele kejì ni wípé odidi gbogbo oṣù mo fi ń rẹ́jẹ̀ nítòótọ́ ṣùgbọ́n ìjáwọn ẹ̀jẹ̀ yàtọ̀ síra wọn ọba rẹ̀ péjọ mẹ́fà kan bẹ tẹ́jẹ̀ yẹn máa ń dúdú tàbí ìmá nípa tàbí òórùn máa ń yàtọ̀ sí tìǹ ajẹ́ pé tẹ̀míyìzù tá a ti ṣàlàyé nípa ẹ̀jẹ̀ haidọ̀ òní ọ̀wà padà sí wọn ìgbà tí fíríwú ẹ̀ ń tọ́ yàtọ̀ sí ẹ̀jẹ̀ rẹ́ẹ̀dì pọ̀lọ́tà wọn òní ọ̀wà ayọ jọ́mẹ́jọ ni o jọ́mẹ́fà ni o jọ́mẹ́je ni o òní ó ìdájọ́ kejì nu ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹta òní kọ́ kọ̀mọ́jọ́mọ́ láì mọ́jọ́mọ́ yìí náà wà ìgbà kọ̀rọ̀ láti ṣe yàtọ̀ pé eléyìí yàtọ̀ sí eléyìí in tó kù ní wípé yóò mú kọ́dírù gọ́ọ́líbìl haid ọjọ́ tó pọ̀ jù táwọn obìnrin fi ń nírun òun náà ní six days tàbí seven days tọ́wọ́n nù tán sàn sọ wípé tahayya bí fi ilmìlá ọ̀dà ọmọjọ́ ọmọ kankan gbére sípò ẹni tí ò nírun wàá máa lòdàjú obìnrin tí ò nírun sittan aw sab'an jọ mẹ́fà ló ń wọn ni o àbíjọ méje gbére ẹbẹ àlùmí wọn ni wàtò sọlíìn wà máa kírun lè arúgbà àti ń wa ìṣirí na yawman fún twenty four days tó kù àwọn lè sàlásà wa ìṣirí na yawman tàbí twenty three days tó kù. ilé ìdí ara wọn tọ́bọ́ wá jẹ́ ọmọbìnrin tọ́jọ́ lọ́mọgẹ̀nìwó ẹ̀ bá ṣẹlẹ̀ sí sí àmàpẹ́ kò ní àádà kẹ̀kẹ́ tẹ́lẹ̀ ìnídàájọ́ ti ẹ̀ fi jẹ́ méjì tẹ̀mùyíìzù ni ọ wà á lọ àkíní ṣe ń yàtọ̀ síra wọn yóò bí àwọn tí wọ́n ti ń ṣe mama rẹ̀ ní o àǹtí rẹ̀ ní o tí wọ́n bá jẹ́ pé nǹkan ìdáhùn náà lọ yóò mú èntọ́ pọ̀ jù ní àsìkò táwọn obìnrin fi ń nírun àbí àwọn obìnrin fámìlì rẹ̀ àti kílíà ẹlẹ́yàn a sì gbé tàwọn obìnrin fámìlì rẹ̀ síwájú àfi tó jẹ́ pé irú obìnrin báyìí ó travel out kò sí ìlú rẹ̀ ẹ̀yà míì ní sekí ni o onímbàgbé ohun àtọkọ rẹ̀ ní àjọ lọ kò sì sáàyè àkọlù ara ẹni kò sáàyè fóònù kò sí kẹ̀kẹ́ báyìí kí ni wọ́n máa ṣe o yóò bẹ̀rẹ̀ sí kí ni o èntọ́ pọ̀ jù ní ọjọ́ tó bẹ̀rẹ̀ fi nírun jọ mẹ́fà tàbí kí ni o tàbí jọ mélòó tàbí jọ méje àwọn halin hali nisa alamatu tuhuri sí Allah subhanahu wa ta'ala fún àwọn obìnrin ní àpẹẹrẹ tí wọ́n mọ̀ pé mo ti mọ́ naam wa ma hiya alamatu tuhuri kí ni àpẹẹrẹ tó fi mọ̀ pé o ti mọ́ òun náà ni sa'ilun abiyat nǹkan kan tí máa ń sàn ni tó nǹkan wáìtì ìmọ̀ njade jáde lára obìnrin agba àgbà tí ẹ̀jẹ̀ bá dá ṣùgbọ́n gbogbo obìnrin kò ní àpẹẹrẹ ni wípé bí ìgbà téèyàn ń nǹkan téèyàn ń nǹkan tí omi tó wá jẹ́ pé n tàn flọ́ọ̀ṣì ti mọ́ omi tó wá ń jáde bọ̀ kẹ́yìn níbẹ̀ ọwọ́ á jẹ́ omi tó wáìtì tí bí ìgbà téèyàn fọṣọ tasọ̀dọ́tì ń tó yá ọ̀sẹ̀ ní ọ̀kọ́ máa kó nígbà ọ̀pẹ lọ́sẹ̀ tán ọwọ́ adi omi téèyàn fi sin aṣọ kẹ́yìn téèyàn lọ sásọ ẹlòmíì tó dé padà tí ọmọ pé fi sin aṣọ kẹ́yìn ni òun ti kíkọ́ bùbọ̀ kó tó pé wọ́n ara mú pé a fi sin aṣọ kù ní o ìyẹn tó lè mú mọ̀ pé omi yé irú omi tá à ń sọ nìyẹn ṣùgbọ́n alọ́sọ̀rọ̀ ń fún obìnrin ní àpẹẹrẹ omi àìmọye ìlànà èèyàn ti fa ìmọ̀ kan dàrú àfáà lọ́fẹ́ ṣe súnà àṣírí àṣẹṣẹ ṣètò tán tí àpẹẹrẹ ìwà ń jáde kò sì sẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́balẹ́lẹ́ àyọ́lẹ̀ ẹ̀dá ni wọ́n mọ̀ fàtí wọ́n mọ̀ ìyẹnjú ẹ̀tì káàbà tó burútù sí ẹ̀sìn pẹ̀lẹ́kọ́ ni tẹ́yìn òfin ní máa ṣẹ̀sìn inú rẹ̀ sùtù máa dùn ìdán àwa ní ibi tá a wà ń lọ lẹ́nìí à ń pè nkankan ní sufrọ̀ àti kúdùrọ̀ àwọn nǹkan méjèèjì máa ń wá ń bá obìnrin ṣáájú ó lè ṣẹlẹ̀ sóbìn ṣáájú kó tó mẹsírẹ́tì bóyá kú bí ìjọ kan síjọ méjì tàbí lásìkò tí ń ṣe lọ tàbí látàtọ̀ parí kí là ń pè ń sufrọ̀ maun ahmar omi kẹni asfar asfar omi kẹni tó pupa fẹsifẹsi ń gẹ́ẹ̀tì ẹ̀ ó ní egbò tó bá ti pẹ́ tí wọ́n wá sí lójijì omi tí máa ń jáde ń bẹ̀ tó sì di ọyún nú ẹ rí pé kò ní rẹ́ẹ̀dì tán ṣùgbọ́n yóò sùn mọ́ ìgbà fẹ́sẹ̀ yóò wá yóò wá kí ni ìdàtíkejì kíkí yóò sẹ̀gán àhán ṣùgbọ́n yóò pọ̀ fẹ́sẹ̀ ó ní súfrọ̀ kí ń dájọ́ kí ní ìtóbi bá ń rí lásìkò tí mẹsẹ̀rẹ́tì lọ́wọ́ tàbí ọ̀pọ̀ administration lánàá lọ́ba rí lẹ́ni tàbí okú ọ̀la tí ó bẹ̀rẹ̀ lọ́ba atúni tá ń pè ní kúdúrọ̀ bilkaf bidomikaf kúdúrọ̀ yìí mẹ́ọ̀n abiyat omi funfun lòun èèmọ̀ tí wọ́n ń bẹ́ ń bi òní wípé rúbà máa yẹ kúrú fi àìlkọ̀ asùn ìrúkọ ẹ̀ omi tó ń bá ń jáde tí èèyàn bá jẹun tó kúndùn owó ní ọmọ fàájẹ́ ńgbà kékeré náà nígbà léyà bọ́gọ́ ọpọlọ ẹran ọ̀rá ọ̀rẹ́ ẹran tó ti pẹ́ tọ́lá ti pé afẹ́fẹ́ fẹ́ sí tó ti tutù ẹ rí pé yóò máa gan ṣùgbọ́n lè kọ́ wá jẹ́ nǹkan tó tíntíntíntíntíntíntíntíntíntín ṣùgbọ́n yóò ra kí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bí ìgbà ká fi wọ́pọ̀ bí ìgbà tí wọ́n bá mú gàrí tó wáìtì gan tí wọ́n á dàbí omi atóni àti gàrí nǹkan wá dà síyàn lábáyé sẹ́mi pé yóò ní júrùmù kókókókó ó là ń pè ní kúdírọ̀ tàbí ká tó fi wẹ́tẹ̀ yẹn ẹyin wọ́n wá bá ní fi nǹkan kankan gùn sẹ́ẹ̀mà àwọn tí wọ́n ṣe biscuit nkílùkọ rẹ̀ wọ́n ń pè kí nìkan ní khubzu biscuit àwọn Afghanistan ni wọ́n ni biscuit ní àní búrẹ́dì pàǹpà báyìí ni wọ́n tó gbé síbi iná wọ́n tó gbé bí iná kí ní kan bẹ wọ́n sí òun bí ẹni ẹ̀wọ́ àbáyé ọwọ́ ajẹ́ kìkì bí bí a bí ẹnu abẹ́rẹ́ bí ẹnu tó tẹ́rín wọ́n wà fi jẹ́ kí ní báyìí wọ́n fi jẹ́ sẹ́yìn pé wọ́n máa lu òfun tí wọ́n bá gbé bọ̀ báyìí nígbà tí wọ́n bèè di pé búrẹ́dì ń jáde pẹ̀lú pé ó jiná bí bisikíìtì pàmbọ́lá wọlé àti máa fún alẹ́ bí ìsúná ọmọ kò ní tí ì tó fẹ̀ nígbà tí Nàìjíríà rojú

àwọn àfà ọ̀pọ̀lọpọ̀ àwọn náà wọ́n ń bèèrè lọ́dọ̀ àwọn ẹlẹ́tọ̀ wọn ṣùgbọ́n ní sàrásálá kẹfí yà àlámẹ́rí àárí ìpìlẹ̀ ẹ̀kọ́ yẹn látọ̀dọ̀ ní sàrásálá al'an nastati an nufarriqu bayna sufrati wal qudra sufra àti ní méjèèjì ní ìsìn tóbi bá wá rí kó tó di pé yọ mẹsẹ̀rẹ̀tì abásìkò ti mẹsẹ̀rẹ̀tì lọ àbí after tó parí mẹsẹ̀rẹ̀ṣàn kí n dàjọ́ rẹ̀ ikhtalafa al-'ilm fi hadhihi al-mas'ala wa lahum fiha thalathatu madahib madhabu mẹ́ta làwọn àfáàrí lórí rẹ̀ al-madhhab al-awwal ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé asúfúrọ̀tù wal qudratu laysata bihaidin mutlaqan obìnrin lọ́kọ̀ọ́lá tí ọ látọ̀kọ́ administration ni o àwọn èèṣe haidọ̀ kankan wọn ò sì nídàjọ́ haidọ̀ ìgbà tí t'i lọ tí nǹkan ìjáde lára rẹ̀ mẹsírẹ́sìn gbogbo ẹ̀ òkú ka ṣe ọ̀dọ́ ọ̀tà wọn ọkẹ̀ jáde lásìkò tí ń jáde ni yálà kọ́bùlà ni o ṣáájú kó tún ṣe àdáfítà tó kílẹ̀ rí wọ́n ní daliluna hadithu ummi atiyya al-ansariya radiyallahu ta'ala anha ardaha wal hadithu mọ̀kọ́rọ̀ ní sọ́dọ̀ bukhari rahmanahu ta'ala la hawla wa quwwata billah ọlọ́run sànú wa o ọlọ́run sànú wa o ìlọ́ fà tó fi jẹ́ wípé kò sí ẹnìkan tí ó kò sí olóore kan wọ́n lálẹ́ kìámà tí ó tó táwọn àfa kódà nínú atharu umar bin khattab radiyallahu ta'ala ó ní ànílẹ́sọ̀ sàrán àwọn wà kan àbí wa wo mu'adu bunu jabali ó wò sọ́sọ́sọ́ báyìí àníbi ẹ̀sìn máa wo mu'adu yìí o àga tọ́lọ́ ọgbẹ̀ fún jọ̀gbìn àlìkè àmọ́ síbi tí àwọn gbogbo àwọn èèyàn kú ó ti jókòó àgàgà àwọn mímọ̀ àga rẹ̀ bí ìgbà tí yàn bá rẹ̀ tí ó bá ní ìsagidi tó wá lè fa ọfà nílẹ̀ pápá tó lè ta ibi tọ́fà ó ti lọ balẹ̀ ibẹ̀ làga ti ọ̀dà hadithi ẹ̀ máa obìnrin yìí sọ wípé kúnnà lánà udu alikudurọta wasufurọta ṣeyan lẹ́yìn ànábì sọ̀rọ̀ sálàm àwọn obìnrin máa menstruate tá a bá rí sufurọ tá a wí tá a pè ní omi tí ó pàfẹ́sífẹ́sí tàbí kúdúrọ̀ èyí tá a pè ní ní àgùsí funfunfunfun káwí báwọn. tọ́wẹ́ àwọn orísìí nǹkan kẹlẹ́ yà nàbí o a sì ń sẹ̀sìn lọ tágbàdí sì wá Imam Bukhari wọ́n ní tóbìnrin ìbá sọ pé shay'an ajẹ́ pé qabla al-hayd wa afa al-hayd wa ba'da al-hayd la na'uddu ma shay'an ààrin wọn orísìí nǹkan kan al-qudrata was-sufrata la na'uddu as-sufrata wal ọ̀sán sì ni bayna adhhurina bẹ́ẹ̀ sì ni tí a sọ̀hábíyù àwọn sọ̀hábíyà tí a bá lo kúnná a máa ṣe àwọn àfáàní láì jẹ́ pé wọ́n fi tìsọ̀dọ̀ ànábì àti gbọ́yé wípé hukumu kíni o hukumu rọ́fì ti wà ń bẹ sáyà ànábì ti wà ń bẹ jẹ̀mọ́ra kìí wá ṣe ìjìmọ́ nílẹ̀ ilm ṣùgbọ́n àtọ́pọ̀ jùlọ àwọn àfáà madhhabu wọn nìyẹn àwọn apákan láwọn ṣùgbọ́n tí wọ́n gba wọn ọ̀pọ̀ tó àwọn tí a sẹ́kẹ́ ni o tí wọ́n gbà nítorí kí ló sì fà nítorí wípé àwọn sọ̀hábà yẹn wọ́n è sábà yọ nǹkan ẹsẹ̀ ń kọ̀rọ̀ lẹ́mi pé kọ́ máa lọ rẹ̀ ìdíwọ̀ aláfáwọn kan mẹ́jà nàbí ọ̀gbọ́ irọ́ àwọn sí ẹ̀mí tán pátápátá pé bóòwò la àṣàṣe ní jìnnà líkì àmọ́ kí lẹ̀ rí wa wọ́n sọ ní bàbá náà sọ̀hábà yìí àbí wa ni hmm, hmm, ara ń fún mi ẹ máa pẹ́ ńlọ́fẹ̀ ńjọ́ mi lọ́kùnrin lóbìnrin sí èsè pé bẹ́ẹ̀ ṣe máa ń gbádùn àwọn ẹlẹ́tọ̀ọ́ yín lẹ́yìn ọkùnrin àbí bí ẹ̀yin obìnrin ṣe máa ń gbádùn àwọn ẹlẹ́tọ̀ọ́ yín sí èpè tẹ bá dẹ̀ ara yẹn máa sọ bàbá yẹn máa fi kàn fi sọ̀rọ̀ àwọn wà pé à mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run n ò ní pé méjì o ṣùgbọ́n ọkà ọkàn lábẹ́ à sísítẹ́mù pọ̀ à kíríkà ṣe ẹ̀ẹ̀mọ̀ ṣe àṣàbí bá ń wojú ara wọn. omi kan ṣe dìde nu ó dáná bí wàláyé àbí ẹ̀ ń pọ́lọ̀ ń fi hàn à ń ṣe dáadáa tẹ́ ẹ máa àwọn ọkùnrin náà fẹ́ jẹ́wọ́ ni sẹ́ẹ̀mà nìyẹn àwọn ò máa ṣiṣẹ́ bòńkẹ́lẹ́ pé à bá sọ̀rọ̀ láti sánmà o irọ́ o kọ́mọ̀ gẹ́gẹ́ pé ń fẹ́ náà a súnmọ́lẹ̀ tọ̀ wa tá a a máa fẹ́ ètò yọ kómi ó lè bọ́ọ̀ta kọ́mọ̀ bọ̀ ọ́nú lé kùrẹ́lì sì sọ ọ̀kalẹ̀ arúgbọ́dọ̀ lọ bá a tiẹ̀ ń ṣe ń kọ́rọ̀ ẹ tó wé mọ̀tẹ́ sọ hara sọ tó bá tiẹ̀ jẹ́ ń tí ò yí sí tàn pátápátá láti sáré lẹ́mọ̀ lẹ́ni ebi wọn ò ní dákẹ́ láti sẹ́mọ̀ náà kunna na'zilu wal Qur'an yanzil mélòó mélòó nǹkan kọ̀rọ̀ tọ́wájẹ́ pé kùránì wá sáyẹn rẹ̀ ni gbọ́nà ṣe àn omi méjèèjì àrísí nkankan àrísí nkankan هذا هو المذهب الأول المذهب الأول واستجوا بهذا الحديث هذا دليلهم والمذهب الثاني أقصى المذهب الأول أن السفرة والقدرة هما حيض مطلقا أولي سفرة قدرة إن تعرف قمس bí ìgbà tí omi tó jáde láti inú egbò sí ẹ̀mọ̀ pé kéè kéè kàyàn o egbò títí ń san lọ ẹ̀jẹ̀ ni ó jáde mẹ́ o tí ẹ sì pa ò lójijì àbò tó fi kàn ṣùgbọ́n egbò àti wẹ̀tán lánàá àtúntò wẹ̀ lónìí à ń sí ojú rẹ̀ a rí pé bí omi bí yẹ́lò báyìí ẹ̀jẹ̀ náà ni ṣùgbọ́n kò ní green àkùnrin rẹ́ẹ̀dì bí ẹ̀jẹ̀ tẹ́ntìẹ̀ òun là ń pè ní súfúrọ̀ kúdúrọ̀ ó ní kí ni o. bí bí àgbàlùmọ̀ tá a pa àgbàlùmọ̀ kìnìún kan tí mo bóde nbẹ tí ó pa fẹsifẹsi o. naam kásákò lómi ẹlẹgùsí wẹrẹ. àwọn ní bóbìnrin bá rí ṣáájú kótó mẹsẹrẹtì àlàádà lórí àsìkò tí ń ṣe náà ó náà ni bó bá sì jẹ́ pó ti parí tán náà torí kó tó padà kò fi ràn lẹ̀ kọ́ fà wẹ̀lẹ̀ lọ́tọ̀ tó ti parí wọ́n ní kílẹ̀ rí wọ́n lẹ́rí àwọn ni wípé kọ̀lọ̀ náà ní jáde kò tó kí ni o kò ní ọ̀nà míì títí jáde ní làwọn fi fún ní hukumu ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ó ní wípé asúfọ̀ wàlúkúdúrọ̀ obìnrin fẹ́ bẹ̀rẹ̀ haidọ̀ lọ́bàrí àbí ń ṣe haidọ̀ lọ lómìnira ń jáde pẹ̀lú rẹ̀ kèétí ìmára ṣùgbọ́n tó bá jáde láftà tó ti mára lómi ìwà jáde padà naam obìnrin ò ní ìwòsẹ̀ kan eléyìí wá ní ọ̀rọ̀ tí ó fẹsẹ̀ múlẹ̀ jù kí wá lẹ̀rí wa kí ló tí mo fi sọ̀rọ̀ fáwọn afáàlẹ̀ kan wà hadithu Ummi Atiyya akhrajahu al-Imam Abu Dawud ọ̀nà fi súnáyìn Imam Abu Dawud wá gbẹ̀rì wá yá ìwá nínú súnánù rẹ̀ ọmọ àtìyà ni kúnnà ìlànà ọdù nínú rìwáyà àti súnán súfúrọ̀ ṣáájú kúdùrọ̀ lọ́dọ̀ mọ́ Bukhari kúdùrọ̀ ṣáájú súfúrọ̀ torí àwọn afọládìí fún wọn kà sí rọ́ ìtẹ́nìkẹ́ gbé wájú tí àbábá gbé ẹ̀yìn tàbí tẹ́nìkẹ́ gbé ẹ̀yìn tí àbá gbé wájú àfi táwọn bá gbé èèyàn tàbí ẹ̀ká ń sọ̀rọ̀ lọ lánà ọdún asúfúrọ́tà nínú súnámì omi yẹ́lò yẹn wàlí kúdọ́tà omi funfun ẹlẹ́gùsí yẹn lánà ọdún ṣe lánà ọdún àṣẹ àkàsí nkankan láyé ànábì báadà túhùrì ziyada wáwá ziyada fi sẹ̀mọ́lẹ̀ lẹ́yìn ìgbà tá a bá ti mara tán lẹ́yìn ìgbà wo tá mara tán náà ewé ọmọ ìwé mọ́ lọ eléyìí náà wà ní mọ́jábù ìmáàmù buhari olùmọ̀ Bukhari mọ́ wa òun ló sì gba àdìsí àkọ́kọ́ wa tí ò sì bá dà túrì ń bẹ̀ pé láfítà tàbá máa àdìkú tó tà wà súnfọ̀ àárísí nǹkankan kankan ìlọ́wà sísáájú ni o sẹ́gbàṣẹ́lá ni o sátàparí ni o ìwọ Bukhari ọ̀gbà wa ṣùgbọ́n díìfì ìmáàmù àbí Dawudu fẹsẹ̀ múlẹ̀ lọ́nà Bukhari ṣùgbọ́n májàmú tó ń fi ń kọ àdíìfì lẹ̀ ọ yàtọ̀ sí tiẹ̀ kọ̀ wá gbà wá bá nígbà wá fẹ́ bá wọ̀ bá ọ fẹ́ mú tọ́píkì àdíìfì wa ọ wá ní báábùl wà súfúrọ́tì fi gọ́írì àyàmìl haid <laughs> láftà gbà tí ó ti mara tẹ́ tí èsì táìmù ti mẹ́sẹ̀ ti lọ́wọ́ kí n dájọ́ rẹ̀ òun náà wá padà síbi ọ̀rọ̀ ti àwọn mọ́jábọ̀ ẹlẹ́ẹ̀kẹta because ẹ̀rọ mìíràn máa pa mọ́ Bukhari gan rìwáyà tí ẹ̀ gan ṣé yánikú mẹ́mẹ́ náà wọ́n wà bí nafsi faqihun ah, ọ̀rọ̀ yóò clear ah, ojú àwọn èèyàn jọ kó clear ọ̀rọ̀ àdírẹ́ o náà àṣẹ̀sìn ìwà lélẹ́yìí ní wọ́n fẹ́lẹ̀ ń borun obe lẹ́yìn ọ̀sẹ̀ kan tí wọ́n mú bí títí lọ mutí àbẹ̀mú sọ pàtí wọ́n á ní ọmọ abá sọ̀rọ̀ mọ́sálásí sẹ́rí pàtí dáràn náà sẹ́rí pàtí dáràn ǹjẹ́ nìkan bẹ tó lè fọ́sọ̀ àlónìí wípé ilé kéwù kan bẹ tí wọ́n dálẹ̀ o àti mádìlá àrọ́bí àti báwo pé ọmọ kan jáde ń bẹ o pé nílé kí ònà ẹ̀sì ti kọ báwọn ó sì jáde tànàwíyà ń bẹ kọ́dà kò sí àyà tẹ́ ilé ti sínú kùránì tí ò lè tú ọdún mẹ́wàá sí ni tànàwíyà wàláì kò sí wàláhì lèdí ìlàìlà ìlàwà kò sí ojú kan nù láàrin àwọn mímọ̀ tí a ti rí jìnà hàn nípa tafsir kùránì àwọn àyà kan bẹ̀ tí a fi máa ń gbẹ̀yàn ṣubú

umaru wọn mugi lọ́wọ́ yóò sì máa káàkiri ọjà tó bá ti rẹ́ nǹkan tí ń sòwò kan yóò bi léèrè bó o ṣe bí ńgbà tó ń tara ìsì báyìí irú eléyìí tó ń pè lọ́kùn bẹ́ǹsì eléyìí tó ń pè nìkiri kan tó ń pè nígbà tó ń pè láwùkù bọ̀sá sùn kí ló fà tí price eléyìí fi yàtọ̀ sí eléyìí bákan náà kí ló wàhákàmù bò yúrìnà torí pé orí ibúlẹ̀ máa fà fún lù ẹn tí ó àmọ̀dájọ́ wò kọ́mọ̀ wà bá kọ́mọ̀ wà sọ́jà wa. jẹ́wọ́n àti mùsùlùmí bá ń gbára ta òdì ni wọ́n bá sára kèfèrí ó mọ̀ pé òun pa wá la ó tún parẹ̀ náà la àwọn máa pín kankan kẹta mùsùlùmí ti pọ̀ jù tí ọba ti sóòtọ́ mọ́lọ́jà gbogbo nílé ọmọ gbóná ni. tí baba aláwo ọ̀sẹ̀ bọ́ tí bá ti ń darí ìlú táwọn èèyàn ò rí òfin ọlọ́wọ́ bá rùn mọ́ sí òfin ọlọ́wọ́ lórílẹ̀ kò ní sísinmi. ẹ dákun ìbínú ọlọ́run lẹ̀ bọ́lá ìbínú ọlọ́run èyí ìbínú ọlọ́run kìnnìkan ìbínú ọlọ́run kọ̀ọ̀sá sùn gbogbo àwọn táàrí táàrí táàrí táàrí tẹ́lẹ̀ yìí tó bá yẹ̀ ní mùsùlùmí tí ń yọ́lẹ̀ ẹ̀dá níkọ̀rọ̀ táàmà o kìí sojú ìlọ́dàálẹ̀ kìí sókè ní o ojú ìkọ̀dàálẹ̀ wọ́n ma wá jà fún wípé in tó jẹ́ a máa bínú sí ọ ni pé olóò ní ìdí ayé ayé láìsí àtó sọ̀rọ̀ èmi sí máa fún mo ní ìdí ìdí ń dájà lẹ́nà ní Paris mo gbọ́ rẹ̀ látẹnu àáfàá wa kan doctor nígbà tí wọ́n travel lọ Paris ọmọbìnrin kan bẹ ọmọ Lárúbáwá ni ní ìpìlẹ̀ rẹ̀ wọ́n ti ń gbé Paris òun náà ti á sọ̀rọ̀ èdè ìbò káfíńtì ìbò mẹ́kàlù náà wọ́ọ̀kì sírẹ̀ lẹ́ẹ̀sì gbàsìn kankan ó wá wá supamakẹ́ẹ̀tì kan ló bá pàdé obìnrin kan tó ń wá múra ní múra tí ń mú bi tó ń ti sẹ̀ ó bójú ó sì gbẹ lọ́ọ̀bìnrin àwọn ọlọ́bàá ìbá bẹ̀rẹ̀ sí àráṣẹ kí ni wọ́n rà yìí tẹ́ẹ̀kan fáradìra yìí kí ló gbé tó dùmọ́ra yìí gbogbo jẹ́ fi sọ̀rọ̀ sáà láì dáná nìyẹn gbogbo bọ̀ wọ́n bí sí ànímọ̀ bá bá bá ń bẹ lábẹ́ aṣọ rẹ̀ tó fẹ́ ti gún yà ànímọ̀ ẹjẹ́ á fírìsì ayé káyé ó fírìsì á ìsà ń sọ gbẹ kí gbogbo wọn àdá yìí bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n ń kálukú tó wá supermarket wọ́n bá pèlè lórí ẹ̀ bá ń wà méjèèjì ọmọbìnrin kan yìí sẹ́gbẹ́ kaba yìí ó ní come and see my face ọba sí ojú rẹ̀ fún ó ní wàllá ana imra'atun farosiyatun asiliya ọmọ France ni mi ẹ̀sán rẹ tó gbé lẹ̀tọ́ wọ̀ inú fi tẹ́lẹ̀ ìyẹpẹrẹ níìsín. kí wá ẹbí kan rẹ̀ rè kí alára ní pọ̀ ń bọ́ sí tọ́ílẹ́ẹ̀tì bàtúmù lọ wẹ̀. lára ẹ̀wọ́ àwọ̀ síra ebórí yẹn tí wọ́n gbélé lèmi gbé orí búlù tí a mọ́ bọ́ fún ọ ojú àpá kìlọ̀rẹ́ ṣé mùsùlùmí nígbà tí ń bọ́ lọ ń lò ọpọlọ ó pè bẹ́ẹ̀ ọpọlọ ọmọ clean ni ìró mẹ́sì ọ̀rọ̀ ìṣe ọmọ jáde náà ni ó ní ẹ sọ̀rọ̀ mọ̀ pẹ̀lú orí tó ń sọ́sà ni gbogbo ayé la sí bí lábọ́ ó sí àwọ̀ ó iná ọ̀fà tó fi jẹ́ pé tí wọ́n bá ń sì wà áwù ń bómi níbi nǹkan mi àwa náà ó tù wá mẹ́rin àmà fi tó náà sí nítorí pé nǹkan ní Islam wọ́n ní kò náà ó ṣe ni rárá dá yín pọ̀ nítorí ní ẹ̀sọ̀ jẹ́dà ni mo rí àwọn àrọmọdọ́mọ sàbẹ́ ló gbogbo lọ ah, ah, ah wọ́n láwọn ará ẹ̀pá wọn níbà ni o wọ́n fẹ́ jẹ́yé ni o ibẹ̀ sì sáàdì sí àwọn ọmọ sàbẹ́sà ni ẹ ní orú tú tú ní orúfin àwọn ọmọdé wọn sàbẹ́ ṣé sàárè papọ̀ tí ànábì ń pe Fatima kalẹ̀ pé in tó ọba fẹ́ bèèrè lọ́wọ́ mi tí mo sì lè fún ọ ó yà kí n ra sọ fún ọ ni Fatima binta Muhammad in tó bá nídi bí mi ní ìsìn yóò fa inni ìlà ogun ni a ń kí mi ní lọ ìṣe à tó bá di ti àlìkíámà tó ọba ti ṣe ń tọ́ lọ ní kí a jọ láyé tí mo fi lè lẹ́tọ̀ àti ṣìpẹ̀ fún ọ tó ọba sínú àwọn zúmọ̀rọ̀ ẹ ìyìn tí mo lè ṣe fún ọlọ́run jẹ́mẹ́ẹ̀tì ẹ̀jẹ̀ ni wọ́n máa dùn ebi bá ṣe ń forí rọ iná ń bí sí ni àsúmọ́lì jẹ̀nà tí a ní ṣáàlá àsúmọ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ kọ́ǹdọ̀ jáde kọ́mọ̀jì àpàràlọ́ náà mọ́jì àríṣì fún kọlù èṣù gbogbo ní kọlù mọ́jì ò pí àpadà àwọn bọ̀ afẹ́ sọ pé súfúrù àti kúdúrọ̀ ṣe bá ti ma méjèèjì báwọn tóbìnrin bá rí láftà tó ti mára kọmọ fojú ọbẹ̀ kọmọ báwọn ẹ̀ lọ kọmọ báwọn ẹ̀ lọ kìí ṣe haidọ̀ kò ní ẹ̀dọ̀ haidọ̀ mà tó ajẹ́ bá dà tuhur kí ló fà á tó fi jẹ́ pọ̀rọ̀ ńlá mú a ní àdísù mi àti yá yìí tí mọ́mù Bukhari gbà wá wípé kúndùn àti súfọ̀ ààrí sí nkẹ̀kan lẹ́yìn ànábì salawatu Allahi salamu alayhi bó sì gbà wá náà ṣùgbọ́n lọ́dọ̀ àbí Dawud ààrí sí nkẹ̀kan láftà tá bá ti mára tẹ́ gbónú láftà bá ti mára tẹ́ yìí ó ní ìmáàmù Bukhari náà wá fi ṣe tọ́pìkì àdífì tiẹ̀ tó jẹ́ á mọ̀ pé ó fi tọ̀dọ̀ àbídàwùdù náà kún tiẹ̀ ṣùgbọ́n kí ló jẹ́ ó fi gba ẹgbàwá tiẹ̀ pẹ̀lú gbóhùn ti àbídàwùd nítorí pé májẹ̀mú tó ń fi kún àdífì ó yàtọ̀ sí ti àbídàwùd ṣùgbọ́n kò sọ pé èyí tó lé lọ́dọ̀ àbídàwùd yẹn ọ̀fẹsẹ̀ múlẹ̀ òun náà kọ́ìdà anáwó máa fi àyàmì haidu haidu nítorí kíni kọ́ìdà ń sọ fún wa min al-qawaid al-fiqhiyya yathbutu taba'an àwọn àtàjọ máa kí o ní ti kí o kọ̀rẹ̀ káwò wí bá wọn yathbutu taba'an yathbutu taba'an ma la yathbutu istiqlalan torí pé àwọn ẹlẹgbọ́ kọ́ìdà yìí bá wọn istiklalan kọ́ídà kọ́ídà fìkìyà ni àwọn nǹkan kan bẹ tó jẹ́ pé tí nǹkan bá dá wà nú ẹ̀sìn kò ní rí ìdájọ́ nǹkan gbà ṣùgbọ́n tó bá so mọ́ nǹkan tó tẹ̀lé nǹkan kan ihun tó tẹ̀lé tó ti nípìlẹ̀ lẹ́sìn òun yóò wà jẹ́ kí ọ̀tà kọ́ mọ́sọ̀ hukumu tó ti nípìlẹ̀ nú ẹ̀sìn yá àgbà nǹkan wọ̀ ihun tí ò lè ní ìdájọ́ pé mo fara dúró tó bá dá wà nígbà míì tó bá sì tẹ̀lé nǹkan tó ti ní ntọ́lé ìdájọ́ nú ẹ̀sìn yóò sì mọ gbàdájú ẹ̀ lọ kúdù àti súfúrọ̀ tó bá dá jáde lára obìnrin kò ní hukumu haid torí pé yàtọ̀ sí haid wàdí ṣùgbọ́n tó bá wá lásìkò gbàtí haidu tó ní hukumu tó ní ìdájọ́ nú ẹ̀sìn tó bá wá lásìkò rẹ̀ ńkọ́ àájàmá ni masalan ẹlẹ́yà kẹmẹsìrìtì jọ márùn-ún ni àládà rẹ̀ tẹ́lẹ̀ lẹ́yìn ìjọ karùn-ún lọ́ba dísú jọ márùn ní àbí bó ṣe di jọ kẹrin lẹ̀jẹ̀ bá change sí sufurọ̀ sufurọ̀ ti rí sí ẹ̀mọ̀ pé jọ márùn gẹ́gẹ́ ní kíkọ́ rẹ̀ kẹtí ọwọ́ rí kìíní yẹn títítítítítí ìrìtí ríun nígbàtí èèwà ìdí òrùjọ́ karùn-ún lọ́ba stọ́ọ̀pù gbogbo ẹ̀bá stọ́ọ̀pù rátá ìjẹ́ sọ fún un wípé òórùn kan pé bóyá bàdà ìṣáyọ̀ òní oníkìní ọ̀dà ìwọ̀n ti rí súfọ̀ mọ́ra wọn nǹkan kò sí ìdàtẹ́lẹ̀ náà àìbẹ́ náà ló so mara wọn o ní láti bí 430 ní ìdajì èlé kò ní tí ìpọ̀nà rẹ̀ wẹ̀ nítorí ìpé nǹkan yìí kò lè dàdúró ní nkúmù ṣùgbọ́n nígbà tó ti so mọ́ nǹkan tó ní ìdájọ́ ń pìlẹ̀ ẹ̀sìn yóò máa tẹ̀lé ìdájọ́ nǹkan lọ ما لا يثبت استقلالا clear حسبنا الله ونعم الوكيل أبو حنيفة سين clear jama yẹ dákun ṣe é rí àwọn obìnrin olóríire ní ajẹnú ẹsìn kí ni ẹ fi jó lóríire wà lẹ́yìn tí wọ́n wà lìjẹ́ náà ó simple bàjẹ́ ilé ìsúwé fi ìfihàn lọ́rùn lẹ sẹ́gbọ̀n tó sọ́rọ̀ ni ìdásọ́lá tìlmọ́rọ́ àti homsaha tó bèé bèèrè wákàtí márùn rẹ̀ kíyanjú haidọ̀ ní ìsìn ọ̀rẹ́ rẹ̀ o kíyanjú tí a bèèrè ìwé obìnrin lálìkì àmọ́bá ìpẹ́ àà ah, sẹ́rùn ẹ̀máàkì ẹ̀ wà sọ ọmọ tí a rà tí eré ọmọdé rẹ̀ gbà yẹjú yẹjú yẹjú. ẹ má kí ẹ fún wà tó àti bàálà báwo ni tó àtọkọ rẹ̀ sọkọkọ ọ̀kàgbọ̀n ni ẹ ń ṣe wọ́n ní máa tẹ̀lé ọ̀tẹ̀ kọ́ kegun ẹlẹ́nu o kọ́dà ọbọ̀kọ̀ ẹ̀ lóde wípé ẹ tún iṣẹ́ rẹ̀ ẹ wo bọ́kọ rẹ̀ ṣe ń tún lọ tún bá ń kọ̀rọ̀ pé ah mo sì ti fẹ́ fi sísítẹ́ẹ̀mù àti ìjọkọsọ ilé àdédèrè o ọlọ́run foríjì mi o wọ́n tún bọ́kọ náà wà báwọn pé bó ṣe bọ́kọ ẹ̀rọ láyé nu wàlẹ́ àwọn obìnrin kan bẹ̀bẹ̀ táàbù máa torí wọ́n tún lọ tọrọ àforíjì nkọ́rọ̀ débi pé tílẹ̀ bá fọ́nù náà ọ̀dọ́ ilé àlẹ́ lọ́kọ̀ọ̀kọ̀ máa ń lọ pé ah ṣé ìṣe mi ló jẹ́ kọ́gà náà ṣe tó ṣe ìṣe mi mo fún mo fún ẹlẹ́ àrò ọ̀hún bẹ́ẹ̀ mo ṣe wọ́n bẹ̀rù mi náà ni mímí náà mọ̀ pé ọ̀nà tí mò ń gbà bá lọ mo ń fi tèmi náà kún gbogbo ẹ̀ náà kọ́ ni àṣẹ ẹ̀tọ́ náà wà lé àwọn obìnrin kan bẹ̀bẹ̀ wà hafizat farjaha ó sì sọ abẹ́rẹ́ anabi ní irú obìnrin bẹ́ẹ̀ adal hadith bin hadith abi rayra fúti àtúlà ha àbọ̀rọ̀ jẹ samania gbogbo olùkọ́ alìjẹ́nà mẹ́jẹ̀ẹ̀jọ àwọn sàwọn pàṣẹ pé ẹ̀sìn ilẹ̀ fún tọ́bọ̀lá lè kíyàmá wọ́n wà ní ibo ló wù ọ́ fẹ́ gbà wọlé ibi ọba hun ọ̀ tọ́fẹ́ gbà wọlé ó ní ọ gbà wọbẹ̀ ìdájọ́ ló délẹ̀ yóò òkú bá sì yẹn yọ náà obìnrin wá rí kìíní látàgbà tó ti parí menstruation kò ní síjú wò mọ́ tá a bá wọ́n sọ̀rọ̀ àdìfì wípé tàbá wò ń gbà mi Imam Bukhari náà kàn lè lo ti ń bẹnu súnẹ́nì but ìrẹ́ni tí bá ń bẹnu sọ ìháìní a ma ti wájú ju ti ní lọ ní èmi lè mú tínú sọ ìháìní o a ní o tó wá kọ sọ híhù náà tàn a tó wá pàrà min hadithi umul Aisha ta rọ́dí àdàbà nígbà àwọn obìnrin ti gbọ́ yí pé báwọn sì wà lè jẹ́nẹ́rẹ̀ kúnnà nìsà yẹ̀rẹ̀jẹ́ náà bí dúrújà fíyà kàrọ́sìf èkúrùsùf ilẹ̀ àìṣẹ́tọ̀rọ̀ náà ha àwọn obìnrin wọ́n pa aṣọ tí wọ́n fi sí haidọ̀ àwọn nǹkan wọ́n bẹ̀ tá ń pè ní kúrùsùfù kí ni kúrùsùfù yìí òun náà ni kútùnù àwọn obìnrin sáàmù wò púpọ̀ làwọn ò ṣe ní sẹ́sìn dànù owú tí a kì bá bẹ́ láftà àgbà tí a parí ètò ìtàn wọ́n wà á yọ jáde wọ́n wà á máa wò pé àwọn ò lè bá àwọn àmọ̀túmọ̀túmọ̀ eléyìí owú yìí ọ̀pọ̀n kò sí wáìtì bá a ṣe kì í bọ̀ tán pátápátá lọ́mọ̀ tó ra pupa fẹ́sífẹ́sì sáà ti mára wọ́n àdárú ẹ̀jọ̀ wọn a máa fi ránṣẹ́ sí ìyàwó حسبنا الله ونعم الوكيل ẹ wá ìmọ̀ye ẹlẹ́ àtìrùn ti dàrú mọ́ lọ́wọ́ ṣe ń láàṣọ ajáde ẹ ọ̀ràn lọ́rùn wá ń di ojúmọ́ o. ìyàwó ìṣọ́ wà máa sọ pé ha láti àjálínà sí ọ̀rọ̀ mẹ́lẹ̀ ìwá yóò ní bẹ́ẹ̀ ni makajú hátà àtàrọ̀ iná anna kọ́ra albaidọ̀ títí tó fi kìíbọ̀ báwọn tí ò ní jáde pẹ̀lú ẹni kọ́lọ̀ wáìtì náà ni ó mú jáde padà a wípé kúdùrà àti súfúrọ̀ lásìkò haidu haidu ni inú sọ́yìn mọ̀ kọ́lọ̀ yìí sí wa kò clear ẹni nǹkan mí ìtọ̀bá ti yí tí òwú yàn jáde padà bó ṣe rí wọ́n tó kí bọ́bẹ̀ ìyàwó ẹ̀ṣọ́ ni má ti kírun o má ti gbà wẹ́ o rí ẹ kò clear jẹmọ́ ẹ dákun o sẹ ẹ pé ipò káwọn ẹlẹ ọmọ bí wa láwọn àdájọ́ yìí kò ní á wà kìí sáwà láàbìyàn torí kò rọrùn àwa sì kọ́ ni ìdájọ́ yìí ní bá sí pẹ̀lú. torí wípé tá bá tún ní adájọ́ ọ̀tọkùnrin èyí tí ń pinlẹ̀ ń bẹlẹ́mìtẹ́lẹ̀ náà ni pé ṣe bẹ́ẹ̀ ṣe ẹ ti túrù. ìpìlẹ̀ ní bẹlẹ́mì ìbálò náà ni ó maa kọ̀kọ́ máa bẹ́ẹ̀ lé àlò ìbálò pé ẹ̀ alhamdulilayi náà ti na ẹ̀ náà má calculate ẹ̀ ó kọjọ́ lóṣù ìbáwọn ah ó dénú o ṣé wọ́n ń sáwọ́dà. ọ̀kan nú àwọn ọ̀jọ̀gbọ́n ọkọ̀ orin 22 kan ti fi ń fáwọn ọkùnrin mọ̀ràn wípé ká dúró lórí ìyàwó kan ọwọ́ ń sọ bí ẹ̀sìn orin kan bẹ̀ wípé tààrọ̀ bí wáhídà ti mìnìhún sọ̀bá àlẹ́ ìlànà nígbèyàn bá lóbi ẹyọ kan tó jẹ́ pé tó bá gbé e dé báyìí yóò sì sọ ọ̀sán dòru mọ́yàn lọ láàrin ìṣẹ́jú márùn fàkẹ́fà gbò wá ní ti ẹni tí ẹ̀ bá jẹ́ ọkàn lọ nígbà táwọn àfẹ́ parí orin yẹn ní ti sọ ní wípé nasihati ilayka ya akhi mọ̀kàn mọ́ ábí mọ̀nà ní o ma khalaftu sunnata man ursila ilayna in ya pan sunna in tolo ran si wa o innama hada innama hada minni ra'run mujarrad mo kan rusa ala kulli hal àti gbọ́ masala kudu àti sufro àti kini o àti gbọ́ yi àpẹrẹ ta fi máa mọ̀ wípé obìnrin ó ti tú àní àpẹrẹ túhùrù àti rí masala mi ṣé ká máa lọ nǹkan mi ẹ àbíró náà rọ kúrò àti súnfọ̀rọ̀ a sì níbèrè sáwọn obè àwọn ẹlẹ́à ẹ sá máa sọ̀rọ̀ ni o tẹ́ ẹ bá ti gbọ́ yé ẹ sá máa sọ̀rọ̀ sí àwọn ti gbọ́ yé kúrò àti súnfọ̀rọ̀ alhamdulilayi naam. ọ̀rọ̀ àti súnmọ̀ yẹn tó bá wá láàrin olùkẹ́ pé ìdájọ́ bá parí àti tó kó sílẹ̀ fún láti tọ́ lé. kí ni ẹ gbọ́yé ń bi àwa o kúdúrà o súnfúra o láftà tá a bá ti mára o àwa ò sí nǹkan kan o kí lẹ gbọ́yé bẹ́ẹ̀. before and after nìkan ń lo yọ hukumu ìkú ẹ̀dígẹ́tì wí pò mọ́ misrit lọ́nì 15 15 tí ó wà ríun kúdù àtàbí sí fúrọ̀lọ́kọ́ bẹ̀rẹ̀ náà ìbẹ̀rẹ̀ gẹ́gẹ́sẹ́ ń tẹ́ ìbẹ̀rẹ̀ nu ó sì mọ̀ pé tó ń rí lẹ́yìn táìmù tó ń rí nǹkan tó ń rí náà nu yathbutu taba'an mala yathbutu istiklalan so clear bóbìnrin bá parí haidọ̀ tẹ̀kítẹ́sì bóbìnrin ni tẹ̀kítẹ́sì àti wọ́n ń sọ̀rọ̀ obìnrin tó lọ máa fẹ́ jẹ àwọ́ ọ̀dà ṣe àdánwò fún kí ni tí ìyí máa kọ́ lálàádá tẹ́lẹ̀ fúnra ẹ̀ ní ọyọ ọjọ́ títí máa mẹsẹ̀ tẹ́lẹ̀ hàn iná ẹ̀ ní ọlẹ̀ mọ́jú ara ẹ̀ tàbí kọ́ mọ́nì kó o tẹ̀mí yìí sí àwọn ẹ̀jẹ̀ tí wọ́n yàtọ̀ síra wọn tó bá lè ka ọjọ́ tí fi ń yàtọ̀ síra wọn oníjọ haid rẹ̀ tí ọ̀bà wá rí kó gbèsè ntọ́pọ̀ jù láyàmọ̀ haid six or seven days. obìnrin pa mẹsẹ̀ sọ ni o mọ́sàtà fẹ́ sọ ní ìsìn náà àbí ó jẹ́ mustahadọ̀ ẹni tí ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà ti ń dà láàmú bó o ní ó sì máa wẹ̀ fúnrun ṣé tẹ̀tẹ́sì lèkúlì sọ̀láàtì àwọn tàtàwádọ̀ lèkúlì sọ̀láàtì bákan náà kí ni hukumu wati ilmustahadọ̀ obìnrin tí rẹ́jẹ̀ àwọ̀ ọ̀dà kí ni ìdájọ́ kọ́kọ́ rẹ̀ ọ máa àbírú obìnrin bẹ́ẹ̀ ó ti gbọ́lé nìyẹn ambo kato soro we masala kan be tin dara ni tin da muskila le se ya to n be fun obirin nigba ba fe wewe jenaba se yo tu ogbo orun re tan ingba ba fe wewe pe mo pari haibo se yo tu orun re tan abi n bi jenaba ni o ti ni turu ma tun bi haibo sí àwọn obìnrin nídìí ká sọmọ́ sí ara wọn naam onídìí kò nídìí ọ̀rọ̀ títí lọ́dọ̀ àbú ajá ìbẹ̀rẹ̀ àkótún tó tún lọ gbọ́ ó ti ń pẹ̀ àìbò ni ẹ́ tánṣẹ́wòrò àyíkẹ́ ti ájù kan lọ kò rówó oòrùn hàn kò sí kí ni o nákàdù ìṣáàr lilhaid obìnrin tọ́pàdé mẹ́sẹ̀ṣàn rẹ̀ ọwọ́ afẹ́wẹ̀ sí yọ́ ma túrùn جاء في السنة البخاري وتعالى حديث أم المؤمنين aishata rọ́díyàlá na rọ́ha ìyàwó aisha ní atẹ́sàn àwọn àṣẹ hajj wa àdìrọ́kà ní yawmu arafata wa anaha idun ńgbàtọ̀jú àràfọ́ pé ìnírun àbí wá ní dáì umrotak ẹjẹ́ àlọ́ àràfà olílọ mọ́tí ìṣe umrọ́ ní ìsìn wà ń kò dé wàtẹ́sílì wàǹkùdì rọ́ọ̀sìk wà lórí wẹ̀ ní rẹ̀ jẹ́nàbà yẹn sì túnú rẹ̀ sì tú kí ni o sì tú irun rẹ̀ wàǹkùdì wàǹkùdì rọ́ọ̀sìk. هذا الحديث ó ní masdaru ọ̀rọ̀ yìí wípé hàlàhà àlèwòjú wọ́n lè sèhìbá sí dandan ní tánàbí mi fún yà àbí ànàbí gbéwà ń gbéwà pé ńlọ dáájú táàtì pé ńlọ dáájú kìsànlẹ̀ kó tu kápẹ́ rẹ̀ ni yóò tu eléyìí lọ́dá ìmàlẹ̀ lọ́dọ̀ àwọn àfa ìmáàmù Ahmad alhassan alhassan imam Ahmad abdulabinu amr bin as àtàwọn díẹ̀ náà sọ̀hábà wọ́n lọ síbi wípé gbogbo ìgbà tó bìnrin tí ò ní jẹ́nẹ́bà àti tí tí tí tí haidọ̀ ilé ọ parí tó fi fẹ́ wẹ̀ yóò máa túrun tiẹ̀ ṣùgbọ́n júnúbù kò ní túrun kí ni tó fà nítorí wípé mọ̀ṣákọ̀ wà fún ti júnúbù obìnrin tó jẹ́ wípé ọkọ ẹ̀ ló súnmọ́ tó fi fẹ́ wẹ̀wẹ̀ ọ̀rẹ́yàn ẹ̀ẹ̀kan lóṣù ní ẹmẹ́ṣẹ́tì ọ̀nà jésìra wọn láàrin ẹ̀ẹ̀kan lóṣù yìí Allah subhanahu wa ta'ala kọ̀ bá lè kọ́ bì kan pé ẹ má ti rí ẹlẹ́tọ̀ rẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá kó kíyè sára o lóṣù kan tó bẹ́ẹ̀ lé lẹ́ẹ̀mẹ́wàá àti kọ̀yálẹ̀ fún náà ṣe ìpín òṣìyàn mẹ́ẹ̀ tó jẹ́ pé ẹ̀ẹ̀mẹ́wàá òun halali ni kọ́sẹ̀lẹ̀ lọ́jọ́ kan ṣùgbọ́n kí òfin làkáyè sí tá à ń sọ̀rọ̀ ọ̀bọ̀ ni o à ń sọ̀rọ̀ ìjálà kí òfin làkáyè kún tí ń ṣe o. kí òfin làkáyè kún tí ń ṣe o. oo kí n tiẹ̀ máa ń tẹ̀. torí n tó yẹ kí n padà ìtí bẹnu ẹlòmíì ti ṣe tẹ́lẹ̀ ìní nítorí ẹ̀gbọ́ wa sì tí sàn wẹ́skúsì fún tí ò tí rẹ̀ tó fẹ́ gbámú nǹkankan lásán débi ń tá a sọ yìí ó mo fi ń sọ̀rọ̀ pé bẹ́sẹ̀ sì tú alẹ̀ ṣùgbọ́n tú alẹ̀ náà pẹ̀lú làákàyè mi o ooo ah agbọ́dọ̀ parí mẹ́sàlá yìí ẹ̀ eh, amàdírí o ẹ̀ka gbà pé jọmẹjọ insha Allah àpàrẹ̀ ọ̀rọ̀ haidọ̀ yìí àti mo ti mọ̀ pé kò lè parí náà tẹ̀lé ní tẹ́lẹ̀ torí a fẹ́ sọ hukumu ibi ẹ̀jẹ̀ haidu ọba ta sí níbi aṣọ la ilaha illallah la ilaha àwọn àfà àwọn lọ síbi wípé tí obìnrin bá jẹ́ ẹni tí ó jẹ́ haid tó sì haid ọ̀tọ̀ tó fẹ́ wẹ̀ tàbí júrúbù náà ni tó bá wù ó lè tún orí rẹ̀ tó bá wù ó lè má kìí ṣe dandan wọ́n ní kí lẹ́rìí wọ́n náà lẹ́rìí wọ́n lẹ́rìí àwọn ìmájá min hadithi ummil mu'minin أم سلمة رضي الله تعالى عنها وارضاها والحديث مخرج في الصحيح عند الإمام المسلم رحمه الله تعالى يا أم سلمة وأنا هسه سام دوكا ولي يا رسول الله إري النبي إني امرأة أنقذ ظفر رأسي inni mura'atun astagfirullah inni imra'atun ashuddu dhafra ra'si ìṣesí tèmi النبي tí wọn náà mọ̀ ní wípé mo máa ń dirun mi lọ́pọ̀lọpọ̀ ọgbà ní ìtúrúnlẹ̀ mo máa ń di afa ahun kúrúkú òhòrò lè gúúsùlè jànáàbà ṣé kí n máa tún ì tí n bá ti fẹ́ wẹ̀ jẹ́nàbà qala rasulullah sallallahu alaihi wasallam la kì í ṣe dandan fún ọ o ẹ wá máa wo muskila tó délẹ̀ ṣé n tí ìyá mi ni wípé nígbà ọ̀jẹ́ pé ìwẹ̀ jẹ́nàbà iná lóbi ọwẹ̀ bọ́kọ bá súnmọ́ iná ni ọwẹ̀ bọ́ parí haidọ̀ ṣé ni ìyá mi ni tó kó papọ̀ àbí ọ̀rọ̀ jẹ́nàbà pọkọ̀ mi súnmọ́ mi ìlómi. kò clear ó clear kí ni àá pè wẹ̀ o pé ah ẹ̀wọ̀ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ de ìwẹ̀ jẹ́nàbà náà. ilé ọ̀wà lọ wọ jẹ́nàbà tó wọ ẹ̀bá ìmọ̀mọ̀ rírẹ́ o bọ́ sọ pé tò ti tò láti bó ti wà àwọn sọ láti láti bí ọgbọ̀njọ́ sísìn lọ wọ jẹ́nàbà tó wẹ sí ẹ̀pá alẹ́ sọ bẹ́ẹ̀ nígbà pé wẹ̀ náà yàtọ̀ ó kọkẹ́ sì kó onú ṣùgbọ́n ọwẹ̀wẹ̀ fún jẹ́nàbà nígbà míì tọ́jẹ́ ti pé asúmọ́ rẹ ni tàbọ̀ wẹ ìwẹ̀ náà fún jímà mọ́nìkì tásàlà yọmọlẹ̀ jùmọ́ à ẹ ń bá wẹ̀ ǹjọ́ ọjímà kìí ṣe kẹ̀kẹ́ ọ̀tọ́sẹ́ ní à ń sọ o àníbì tún wá tú sọ fún rẹ̀ ọ wá ní gúúsùlàlì jànáàbà jẹ́mọ́ ẹ̀ jẹ́ àsọ ìmọ̀nú èdè lárúbáwá gọ́sìlù àti gúúsùlù ìyàtọ̀ orí mìíràn méjèèjì gọ́sìlù ni kéèyàn wẹ̀ nǹkan gúúsùlù ni kọ́jẹ́ pé ntẹ́ ké tí ń bá ṣe báyìí gọ́sìlù mọ́sẹ̀wọ̀n ṣùgbọ́n tí ń bá bọ̀ gbọ́ aṣọ ìlọ́run ti banú omi gúúsùlù mo ṣe ìntẹ́ ẹ̀fọ̀ kẹ́ ẹ má dàbí kan yọ ọ́ lẹ̀ ń bẹ̀ gúúsùlù nu kẹ́ ẹ dàbí kan fọ̀ lára nǹkan kan tó dọ̀tí gọ́sìlù nu kí ló wọ́n fàtà fi ń lo tì ní gúúsùlù jànáàbà torí pé nù ámìmù jẹ̀mí à èlìjásẹ́dí bìlìmà. barakallahu fikum gọ́sìlù yẹ̀dẹ̀ fìlìwùdú àbúrò pé gúúsùlù yẹ̀dẹ̀ nítorí pé ọwọ́ nìkan kára fi ń jára. ó kí wá ní àrígọ́sílù haraka bẹ́ta lọ́la sì máa ní fatiha ń bẹ àti mọ̀túnmọ̀ rẹ̀ Abu Khalid dọ́mà ń bẹ gúsùlù àti mọ̀túnmọ̀ rẹ̀ gísùlù wá ń kọ́ ó ní téèyàn fi máa fọ nǹkan bí ọ̀sẹ̀ naam jinkin kankan ìlà ń pè ní eyín ẹ sẹ́yìn tí ẹ̀ka wà pọ̀ ni láìláìláìlá ṣé ó sàyìn sọ́kàn wà. àwọn bọ̀ jùmọ́à èwo la wá dúró lé lórí àwọn àfọ àwa ní ń dà náà sáà lè ṣe jámù láàrin méjèèjì ní ìsìn ìjẹ́rìí pàtó tiẹ̀ wà fún ti haidọ̀. àwọn afá wa ń jù sí wọ́n ń jù sọ́n wọ́n ń pò mọ́ra wọn lọ́wọ́ jàmáà èwo làwa náà lè mú ní ìsìn sí ìyàtọ̀ ń bẹ láàrin ìwẹ̀ ti jẹ́nàbà àti ti haidọ̀ tá a sọ pé bí ọmọ túrun nígbà ti haidọ̀ a pé tútù rìn dandan fún o torí bó ṣe wọ́n bí àdìsí yàwá ìṣà nu torí pé haidọ̀ ni yàwá ìṣà ó kíà àdúrókà ni yawmu Arafa wa ana haidun ìyàwó ń bẹ̀rẹ̀ pé ana imra'atun umu salama ashuddu dọ́fùrù rasi dọ́fùrù omi tí wọ́n bá kọ́ tí obìnrin bá dirundirun báyìí ẹ̀yọ́ kan tí wọ́n bá lè fà òkè oní dọ́fùrù jámù rẹ̀ ìmọ̀ wà ní dùfúrù tàbí àdùfàr plural rẹ̀ mọ́. ìmọ̀ ṣé mo lè máa túrú yìí fún janaba àdìsí eléyìí wá fún ayédọ̀ eléyìí wá fún janaba. jama'a kí ló wá fàtà àfilẹ̀ gbọ́dọ̀ gẹyẹ níbi tètè ànábì sọ fún ìyàwó Aisha wípé ó kó dèrò àsàk tú orí ẹ dẹláwẹ jájọ máa lọ àràfà lọ́la àti ìjọ àràfà báyọ ní ìsìn náà ìyá wa ti jẹ́ sí bèrè bèrè ìbéèrè tó clear ni ọlọ́mọ ní sàn àfà lẹ́sàn lórí o ọ̀rọ̀ yìí ìbà títí níyànjú làbátọ̀ sọ wájú díẹ̀ labari láfúdù kan láfúdù ìwà jẹ́ fasul khitab ilẹ̀ mọ̀ muslim aidan faqalat umul mu'minin ummi salama ya rasulallah inni maradun ashudu da farasi anabi ẹ̀mí máa dirun ni afa ankuduhu ṣé mo lè tú irun yìí ligusimi alijanabati lilijanabati wà lílẹ̀ hayedọ́tì yàrá pa méjèèjì pọ̀ nínú wáyà sébòlétu fún ayidọ̀ sébòlétu fún jàdára àbídìlá sọlọ́wọ́ àtúnlẹ́wọ́ sàlámàlì wàbí ajẹ́pẹ́ hadithi ní ìsìn àwọn afẹ́ dájọ́ lórí méjèèjì àwọn àfà tí wọ́n lọ síbi pé kèèsì dandan ní ẹ̀pọ̀ jù ṣùgbọ́n wọ́n ní bóòlá àṣẹṣẹ jámù tó máa ti ẹ̀pẹ́ dandan yìí wọ́n so máa díìfì àkọ́kọ́ ti yá wáyíṣà rántí á ní àìsàn dandan yìí wọ́n alìjábù bẹ̀yìnàhùmá ò ní wípé ìmọ̀ lè jẹ́ dandan yìí ńlá fìrípóbìnrin tí bá ń ṣe ń gbogbo ògbà àní mú ló ń kankan ẹ̀sìn a gbọ́dọ̀ ní lánìyàn pé ọ fẹ́ ṣe ń tọ́ dáa jù ni. yàtọ̀ ń bẹ láàrin kí nǹkan mọ́nì ìpínlẹ̀ nú ẹ̀sìn kéèyàn wá aṣọ ẹ̀mí pé bóyá ládàá tí ń bá ṣe kó so mọ́ ṣùgbọ́n léyìí ti nípìlẹ̀ nu àgbàpọ̀ ti nípìlẹ̀ nu but ó lè máa ro ara la tàbí wọn bèrè tí ń ṣe àánì sàǹdà sàràǹkátà rẹ àjẹ pé kóbìnrin ọmọ turu nígbà tó bá fẹ́ wẹ̀wẹ̀ ti haidọ̀ ọmọ dàápọ̀ o bí ọ̀bà tukè máa ṣe lẹ́sẹ̀ o jámù kanu àtúwọ́n ní àlìjámù bíi tẹ̀fsírì èmi kí máa ń sọ àwọn àfáàní ń sọ wà wákàn ń gbà wí ni o ọpọlọ ń dà pẹ̀lú àwọn yẹn. àkàrà bàbá a ní alìjámù bí tẹ̀fsíl a lè ṣe jámù láàrin méjèèjì pẹ̀lú kíni o pẹ̀lú ṣàlàyé ká máa sọ pé dẹ̀dẹ̀ sì kù ń bẹ̀ náà àìdẹ̀rẹ́ sì kù ń bẹ̀ náà kọ́ máa jẹ́ dẹ̀dẹ̀ likulli mura'atin la yasilu lima ìlà asìlì ṣáàrì ha ìlà bìhálì rọ́fìrì ha gbogbo obìnrin ó náà marú nẹ́tọ̀ bó ṣe ṣerun rẹ̀ bẹ́ẹ̀ bí irun rẹ̀ ṣe wá rí omi ò lè dé sálẹ̀ rẹ̀ láìláì tàbí kọ́ wọ ibi irun irú rẹ̀ dandan ni ìwọ tu ẹni tí ọba rí bẹ́ẹ̀ istihbabu ni tọ́ ọba tu kì í ṣe dandan fún wọn. jamaa bí ẹlẹ́ àbá dirun nọ́mà wọ́n dirun nọ́mà fáfá sẹ́lẹ̀ àlè kó sọ́wọ́nú náyù tánàbí wí ilẹ̀kẹsẹ̀ sẹ́lẹ̀ àlè filẹ̀kẹsí ọ̀run ẹ́ la ilaha illallah ilẹ̀kẹ̀ ilẹ̀kẹ̀ fàábù láti fi tábù lọ́rùn wọ́n kó lẹ́kẹ̀ bó làbùdé làbù sórí dìde jẹ. wọ́n fẹ́ sáré dìde láti lọ rìn wá bóúnjẹ wá fún ẹ. lẹ́kẹ̀ni dún sí halali ni àbí èsì halali sí a fi lẹ̀kẹ̀ kóòrùn ṣé ń filẹ̀ kẹ̀ẹ́kọ́rùn wọ́n fi ń kọrùn lọ́rùn náà ń gbà filẹ̀ kẹ̀ẹ́kọ́rùn téèyẹ ẹ́. Sunday ọ̀jọ́ra wọ ṣé àjọra wọ sọnù. jẹ̀máà àmàsọ̀rọ̀ máa. Eh, magribi ti wọlé bí àwọn ènìyàn rahman ibi tá a ti gbé níjọ mẹ́jọ rẹ masala ní tuntun yọjú ṣùgbọ́n à ń bẹ̀rẹ̀ sọ̀tara tó pé afẹ́rẹ́ nípa síbi tafsir à ń bẹ̀rẹ̀ sọ̀tara kó jẹ́ alẹ́ rí kúrò ní tutan a sì fẹ́ gbọ́dọ̀ mí ìtú jọ̀nà tá ń gbà tu yìí lọ kìí sí ọ̀nà dangere bí ibn lail wáyé kọ̀hár kìí sí ẹ̀rọ ọlẹ̀ tó ń ti bẹ́ẹ̀ alásọ̀rọ̀ yóò di àrítútàn bí i nílá ilẹ̀ wáyé dìlkọ̀ ha inṣàlá a ti ń jẹ̀rẹ̀ Qur'an pé ká tún padà sí bí àyà tí a ń bá lọ nínú sọ́ọ̀tù kìíní o Baqara tafsir náà ti bẹ̀rẹ̀ tó máa ti tóbi ọdún kan. dantẹ ọdún márùn-ún inṣàlá rahman afa ntọ́ kálukú fílẹ̀ tàbí akọ̀rọ̀ ọ̀rọ̀ yọba nípa jùlọ lọ tọ́ba níjọ́ mẹ́jọ abẹ̀rẹ̀ mẹ́sàlá pé bóòlù àṣẹ sun obìnrin tí ò nírun sẹ́ẹ̀rì ń bẹ lórí ẹ̀ ẹ̀ obìnrin tí ó jẹ́ pé ìṣèṣì hábọ̀ tí ń rí ẹ̀jẹ̀ àwọn ọ̀dà àti àwọn masáìlú míì tó ọrọ̀ kiri káàbí ibn láìtàlá hàdá wasallallahu wasallam alhamdulilayi wasallam wasallam